ìwọ ló jẹ́ kí n mọ rírì ìfẹ́ nítorí irú obìnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n. kí ni ẹ lo àwọn ẹran ara ẹ fún. I'm using this medium to appeal to you guys to take her. Áńgẹ́lì kan ni mi fún ẹ, jẹ́ kí múnú ẹ dùn, jẹ́ ká ṣe wedding, ká finalize everything kó dẹ̀ tán síbẹ̀. I have told you pé èmi àti ẹ kò lè possible Fred is the person I want to get married to. ṣé èsì pé mo ti lábọ́dán pé ẹ ti fẹ́ lé mi kó bí iṣẹ́ torí owó ìkọjá owó oṣù mẹ́ta. kẹrí oore ńlá kan ló wọlé tọ̀ mí wá níbi iṣẹ́ mi. Ah, àyà mi ń já kó má lọ já mi jù sílẹ̀. mo fi ọlá ìfàyà lu àyà tó wà láàrin mi àti ẹ mo fi búra mi ò ní já ẹ kulẹ̀. àmọ́ kò nífẹ̀ẹ́ mi ó dẹ̀ dá mi lójú kí mi àti ẹ lè fẹ́ra mi ò tún ti lóyún that's the plus. are you trying to compensate me is that what you're doing to me. ayé ń ṣe yín o ah, ah. mi mo bóyá ẹ ti mọ̀ pọ́ ti forí yín gba pàrọ̀ àfi gba kéèṣán ọwọ́. irú òṣì ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu. kò sí ní tí mo fẹ́ lọ́dọ̀ yín ju advisable yín lọ ọ̀tàn. àbírí tàjébù ló fẹ́ wí. Hmm, àmọ̀ràn àmọ̀ràn. ìmọ̀ràn òyìnbó dùn lẹ́nu ẹni. ìbò là ń sọkùnrin àlóòótọ́. nǹkan tí owó bá ṣe tì ilẹ̀ ló gbé o. ó ìgbà tí a yẹ lórí ilẹ̀ náà tọ́jọ́ bá ti nà lórí òdòdó báyìí ó máa máa rẹ̀ ní ikú tó tó àṣálẹ́. èmi nígbàgbọ́ pé tí mo bá tún lọ gbìyànjú sí i lọ́jọ́ mi ó ṣeé ṣe kó jẹ́ pé contract tó wó inú ẹ̀ tún ju eléyìí lọ lẹ́ máa pè mí fún tàbí gbé fún mi. ládùúrú gbogbo ìlérí tó ṣe fún mi ó kàn disappear into thin air. mi ò sá lọ fún ẹ. your boss has been sentenced to 30 years in prison.